ọba tó yẹ pé inú ọlá ńlá ẹ̀ṣọ́ á ní mùsùlùmí ó fi wá ṣe wá ní mùsùlùmí tó mójúṣe sọ́ba lẹ́dà à ń tọrọ ọlọ́ọ̀bà ní kí ọlá ó ṣàkíyè kún orí kó ṣe fún wa kó sì máa daṣẹ́ wa lùwá láyà láti tó jẹ́ lágbára gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn tọrọ kí ọlọ́run ọlọ́run pàṣíwájú òṣìṣẹ́ bá Muhammad kọlọ́ba àdìkẹ́lábà mú kí àfihàn náà kó bá mọ́ bá wàrà ní iṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam àwọn sàábí àtẹ gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà tó iṣẹ́ lá Muhammad sallallahu tó là ojú ọ̀nà kan tó fún gbòó ní òun gangan lọ́nà kìí ṣe ìgbẹ́ lèyúwá kanahari níbi tó mọ́lẹ̀ dé kò sí yàtọ̀ ní pé yàn rìn lọ́sàn-án àbí yàn rìn lóru láàyè zézùn àlá ìlàhàì ẹnì kan ò ní kojú ọ̀nà ilẹ̀ àfẹnusọ fẹ́ parun kọ́lọ́ọ̀bà ní kí ẹlọ́màjà parun ọlọ́sọ̀rọ̀ lágbàáyé náà ìkẹ́tọ́lọ́ọ̀bà ní kí ẹlá ṣe fún wa òun ní pé ó jẹ́ ká rí ilé gbé kódà àwọn olùgbò mọ̀ ṣàdúrà ní kí ẹlámájà sun búkà kẹ́yìn ilé kí ẹ mọ́ nílé lórí ó wà lára léébù táwùjọ òfin òpétò ẹni yìí kò kò pé tó láwùjọ kọ́lọ̀mbà ní kí ọlá fi rí ẹ̀rá wọn lé yín tẹ̀ ń gbé lára àdẹ̀rẹ̀ ọlọ́ọ̀bà àdíkíọlá ni ọlọ́ọ̀bà àdíkíọlá wá ṣàwọn lé ní sẹ́kẹ̀nd ẹ̀yìn ibi tá a máa sinmi sí ibi ìfọkànbalẹ̀ àti ibi ìṣọ́ pàápàá jùlọ pàtọ́lọ́ọ̀bà àdíkíọlá ń bá nàbí Adam sọ̀rọ̀ nùsọ́ọ̀tù tọ́ ha tó ń sọ fún pé àlùjànnà tó wà yìí inna laka alla tajua fiha tó wà yìí mọ́gbọ́n tí ṣe tán bá gbọ́ torí rà lùjẹ́nà ìlàtẹ̀jú àfihàn ebi ò ní pẹ́ńbẹ́ wọn làtà àwọn òsì ní wọn hóhù ìpè Adam àti Hawa tí wọn wọn hóhù eléyìí ọ̀pọ̀lọpọ̀ gbà inú àwọn ìwé Christian ní adiri ọ̀pọ̀ àwọn gbà book of Bible stories nìyẹn ọ̀pọ̀lọpọ̀ gbà inú Quran ní ma bẹ́ẹ̀ mọ̀ rí ẹ̀ ní pé ọlọ́wọ́ bá a ní ká pé àní pé àlùjẹ́nà tẹ wáyé ní ní ìhòòhò kódà gbà tí wọ́n jẹ ètò ìtàn ọlọ́run bá ní kẹ́ni pé fàbẹ́jẹ́ síláàbù máa sanwó á tùbù mà ìgbà tí wọ́n tó jẹ ètò yẹn lọ́lọ́run bá ní kẹ́ni tó kọ́ṣọ́ kò ní ọ̀rùn wọn. wọ́n ní wọ́n á ní ẹ̀kẹ́ láti sábà òfin hà wàlá wàlá tọ́bà gẹ́gẹ́ náà òun gbé òní gbẹ́ òsì ní wà nù. àwọn afá ni pé àwọn nǹkan tó lọ́ọ́ ní kẹ́kà yìí òun ni tí ẹ̀mí ọmọ èèyàn basic need tẹ́lẹ̀ èèyàn máa ń fẹ́ nílé ayé kíyàn rí jẹ kíyàn rí mu kíyàn rí wọ̀ kíyàn sì máa wà nóòrùn ìyẹn ni pé kíyàn ní kíni kíyàn ní òrùlé lórí kọlọmba àdékẹlá kọmọ gba nǹkan ìlọ wa ọlá sórí lágbára bọlọmba àdékẹlá ṣe wá fi ilé bó ṣe fi ṣe ìkẹ́ fún wa yìí tó sì fi ṣe ìṣọ́ fún wa yìí tó sì fi ṣe bí ìsinmi fún wa yìí ó tún wá láwọn òfin tọlọmba àdékẹlá là kalẹ̀ pẹ̀lú àwọn ilé wa pàápàá jùlọ àwa tá a bá wọ inú ilé oúnjẹ lè wa ni oúnjẹ lè onílé ni

حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون ọlọ́run bá yẹ pé yọyẹ lẹ́nìí àmàlù apẹ̀yìntẹ́ nígbàgbọ́ látẹ̀kùlù buyutan ẹ gbọ́dọ̀ wọ ilé tí ń ṣe lé yín o rẹ́rọ̀ buyutikum ilé tí ń ṣe lé yín o àfìgbà tẹ́ ẹ bá tó gbà yọ̀ǹda tẹ́ ẹ wá sálámọ̀ sáwọn tó ń bẹnu lé yìí ìgbà yẹn lẹ́tọ̀ọ́ àti wọnú ilé tí wọ́n bá fi ń yànda ọlọ́ọ̀bá àdíkẹ́ ní pé zalika khairun lakum èyí ló fi ń dáa jù fún yín la'allakum tadhakkarun bóyá ẹ máa ṣèrántí tẹ̀sítà ìsì àì tẹ̀sítà àzìnù ẹ tọrọ yọ̀ǹda lọ́wọ́ àwọn tí wọ́n wà nínú ilé yìí báwo lèyàn ṣe ń tọrọ yọ̀ǹda bí wà nínú àyà yìí wọ́n lẹ́nu kan wá bá nínú sọ̀lá sọ́lá ó wá dúró sẹ́nu ọ̀nà òmìnira rọ̀ sọ́lá ṣé kí n wọlé òṣìṣẹ́ lámọ̀tòkúnlá wa sọ fọmọ kan tó wà bẹ̀gbẹ́ lọ báyìí eléyìí ò mọ bí wọ́n ti ń tọrọ yọ̀ǹda ó ní ó kúrò jìgìlá hàdà lọ bá eléyìí tó ń sọ pé ṣé kò ń wọlé fa alim olè ṣe ìdán kó wá kọ́ bá ti ń tọrọ yọ̀ǹda fakúlà sọ báyìí fún yín pé asalaamu aleykum a adkul ó salaamu aleykum ṣé ń wọlé ni kẹ́ni tí wọ́n jáde ẹni tí wọ́n rán sínú agbọ́rọ̀ yìí ọ̀nà wa sálámù gá sálámù alaykum àti musálámù bí o ṣé kí wọlé ṣàlàmù tó ó wà wọlé báyìí yẹn pé ilé sì ṣílé wa ọ̀ràn yàn ní ká sálámù sí wọn ká sì wá béèrè pé ṣé ká wọlé à lẹ́tọ̀ọ́ láti já wọlé onílé bí ilé tí bí ìpele ti wá ni aya Qur'an ó kọ eléyìí ẹlẹ́ẹ̀kejì ẹ̀mélòó lèyẹn láǹfààní láti lè tọrọ ọ̀dọ̀ǹda òjíṣẹ́ láwọn sọ̀sọ́rọ̀ ó ní ìdá tààzẹ̀nà àhàdókùn sàlẹ́sẹ̀ fẹ̀lẹ̀ ìzẹ̀lú láhù fọ́lìyàn sọ́rọ̀ tá a bá tọrọ ọ̀yọ̀ǹda lẹ́ẹ̀mẹ́ta níbi tá a lọ sàábà ní oúnjẹ wọlé o aláwọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta tí ọ̀bá dáa lóhùn ni fọ́lìyàn sọ́rọ̀ mọ̀ padà sí kò sí ní nǹkan ẹ bó ṣe pàtàkì tó ẹ̀kọ́ ìsìlámù kíkà ní kíni kà mọ̀ padà sí ilé wa òjíṣẹ́ láwọn sọ̀sọ́rọ̀ ayé làwọn sàábà tó àrí làwọn sàábà ìṣẹ́ lábọ́ wọn ṣe kí ni tí wọ́n implement ilé lára àwọn àfáwọn náà sọ pé tó ilé náà ó ní ṣe pẹ̀lú phone call tàbákú ẹ̀ láwọn kọ́ tàpẹ́rẹ́ ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹja àfi tó tó bá pẹ́ pé tó bá tó pé tá a fẹ́ sọ wá ìfọ́nà tóun náà á padà pè wá tó ká máa pèèyàn bí ẹ̀lẹ́ wa bí èrò ìjìnlá yẹn náà àṣejù tù wá ń permission yọ̀ǹda yìí náà á lò bí ibi phone call yìí kọ́lọ̀ balẹ̀ kẹ́lá fún tó yẹ ni pé tẹ́wọ̀n bá wọlé onílé èyí ó dùn pàápàá jùlọ àwọn ilé tó gbé tó ilé tó gbé ọ̀fẹ́yìn ó tún lè yàtọ̀ díẹ̀ àwọn ilé tó gbé bíi face me face you àbí tó pàwọn ilé yẹn ra wọn ilé yìí sábà máa ń ṣẹlẹ̀ tẹ́ pé a ní bìkítà ipò tẹ́ni tó nílé wà ó lè wà ń hò ó lè wà pẹ̀lú ìyàwó ẹ̀ ìdókòtà àwọn ilé yìí pàápàá jùlọ láwọn ibi tí wọ́n ti ẹ̀ ti bìkítà pé kí ló ń jẹ́ òògùn ẹgbẹ́ mùsùlùmí nísìnyí lára islam kọ́ wa ni pé ìhòòhò wa aṣọ àyàfi lọ́dọ̀ ọkọ àbíyàwó wa kódà tí wọn bá dáwà wa nítorí bí kọwa ni pé bó bá dáwà wa Allahu ahaku anta sahiya minhu ó lẹ́tọ̀ọ́ kó o ti ju ọlọ́run fà níjẹ́ ọlá má fi gbára lọ́pọ̀lọpọ̀ bí tí àgbọ̀yé ti yé gba ni náà eré tá àwọn NYSC àwọn so èèyàn mẹ́ta èèyàn méjì gbàtí wọ́n máa wẹ̀ nìyẹn so ìtùnú kan wọ́n ń wẹ̀ so kan náà àwọn ọmọ tó wá láti hit yẹn ipò wọ́n fẹ́ wọnú bẹ́ẹ̀ tí wọ́n ti lè fún wa akíndóde and you know the man yàrá ìgbé ló wait at the come so gbàtí yàrá wẹ̀ tán ó wá bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ tó pé àwọn àwọn èsì tí yẹn mọ̀ fáwọn èèyàn gbà mí lọ yẹn kí yẹn gbàgbọ́ yẹn ní Islam sọ dáadáa kó sì lè sí fún ni wọ́n ní pé why you yẹ́bí you be man why you no allow me enter yẹn wá ní pé if your father dey baff you go enter and you be your father na man So bá ń gba ara rà òun òdìwọ ẹsẹ islam kódà tọmọ bá ti bùdí kó bàlágà àlẹtọ tọmọ bá ti bàlágà ìyẹn jẹ bàbá ìyẹn jẹ ìyá ìyẹn lẹtọ àti ìwé wẹ mọ táwọn afọ bá ń ṣàlàyé pé a fẹ́ wé òkú nísìnyí kọ́mọ bá ti má pa àwọn ọmọ wa tó bá jẹ́ ọmọdé ọmọkùnrin tó bá ti di pé wọ́n bíi ten twelve lọ sókè bẹ́ẹ̀ wọ́n á ní kó bí ìlú òní wẹ́ mọ́ obìnrin náà tó fún obìnrin ọmọdé obìnrin tó bá ti ń wọ nine wọn lọkùnrin ò lè wẹ mọ kóbìnrin wẹ obìnrin kọkùnrin ṣe kí ni kó wẹ ọkùnrin ni a tábà sí wẹ òkú tọkùnrin bá wẹ òkú yóò daṣọ bo òwú ẹ wọn tún fi má jẹmú sí pé tòun yóò tún gbọ́dọ̀ wọ glove torí pé bá a ti ń ṣọ́ orí òwú èèyàn nígbà tó wà láyé bá a ti ṣọ́ nígbà tó bá kú náà ni kọlọ balùwẹ̀ fún alágbèyẹ wọn ní tó ní tó ní pé tó afẹ́ wọlé o kò tún ní dúró lẹ́nu ọ̀nà so tí ó fi rí tó ṣẹlẹ̀ nínú ilé yóò tó tẹ́gbẹ́ ọ̀tún abẹ́gbẹ́ ọ̀tún wọn kí á lọ́rọ̀ lọ́tọ̀ sọ́lá mi dá kọ́ọ̀mì lam yastaqbil bàbá tilqa àwàjì ولكن من نقني الأيمن أو الأيسر ويقول السلام عليكم والسلام عليكم tọ́nà ìbá débi tó ti fẹ́ wọlé yóò bọ́ ó sì máa sàlámù alaikum àsàlámù táwọn ilé tí wọ́n fi dáhùn tí ó fi wọlé àwọn ará àdìsí wà ní sọ́dọ̀ àbí dàwùd ọwọ́ àfikún yé pé wàzálìkì ànàdọ̀ọ́ lámìlẹ́kùn àléyà yawma ìdìn sùtúr ìnàmà òṣìṣẹ́ láwọn sọ́dọ̀ sọ pé lọ́gbẹ́ tí wọ́n bá débẹ̀ ẹ̀gbẹ́lẹ́ dúró sí but kí islam tó dé àwọn yóò kọjá wọlé ni àbí kó tó sáré lẹ́gùn kó máa ó ti ń wọnú lé wọ́n ní ká tọrọ yọ̀ǹda yìí torí pé ká má ráwọn èèyàn nípò tí wọ́n fẹ́ tí wọ́n ní nífẹ̀ẹ́ sí kárí àwọn ni kọ́lọ̀ bàjẹ́ fún alágbọ̀yé ẹ̀sẹ̀ aya 27 nìyẹn aya tó tẹ̀lé Quran àwọn aya tí mo ń kà yìí Quran 24 suratul Nur 24 chapter 24 twenty seven twenty eight twenty nine táwọn ọba délé kalẹ̀ kẹ́kẹ́ o oh. òṣìṣẹ́ láti sọ́ra ń gbé fa ilẹ̀ tẹ́bìdù fiha ahada fẹ́lẹ́ tẹ̀sùkúrú ha àwọn adébí léyìí àbẹ́ni kankan nu léyìí ànábì nígbà aláǹfààní láti lè wọnú lé yẹn lódì ìwọ̀n ìgbà tí lè yóò máa ṣe kíni tí ò bá ṣe lè ti wá hapta yóò dára lákùn tí tí wọ́n fi fún wa ní yọ̀ǹda pé tó o lè wọlé o tòpá bá débẹ̀ kò síbẹ̀ ní ṣe súnmọ́ wa tó tí ò bá fún wa níyànjá láti wọnú ilé ẹ̀ àbẹ̀yàn kan lé àlàǹfààní láti lè wọlé àfìgbà tó wáyé kó ti fún wa níyànjá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó tó tó bá ti débẹ̀ ọ̀rọ̀ bá ń lọlé lọ́ba mú nǹkan báyìí ní ìgbà yẹn láǹfààní àti ìlú ọbẹ̀ tí ò bá fún wa níyànjá àlàǹfààní láti wọlé onílé àti ká gbà yọ̀ǹda yìí. wọ ìgbà kí ẹ dákun lè jí ò tá a bá sọ pé ti ẹja wọlé o tán rárá ẹ padà sílé yín kò nídìí kéèyàn bínú lórí ilé padà sílé pàápàá jù lọ tó ẹgbẹ́ ni tó ní apadà yìí ó ní ìdí kan pàtàkì tó bí ní apadà Qur'an ní pé wà ìdá kí lẹ́la kò mèrèjì ò tó bá ní pé ẹ pa ní ẹpadà sílé o bí ẹ̀yìn kẹrẹ kò sábà ní ká wọlé o irọ́ ẹ wọlé fọ́rọ̀jì òun ẹpadà sílé wa azkà lakum eré ló fi jáde fún yín wallahu bima ta'maluna àmì àwọn bá ń gbé ìtànà ọba àti ìtànà fi parí ẹ̀yìn ìtànà ọba àti ìtànà fi parí ẹ̀yìn ìwọ̀n lọ́hùn ìmọ̀ tàbálù náà pé ààrẹ ló ní ìjẹ́ pẹ́tò yóò bẹ yọjú owó ní onílé tí ọlọ́run bá jáwọ́ pé pẹ́tò bó bá yọjú owó ní onílé bó bá rúpa wọn ò mọ̀ àwọn ọlọ́run bá ní kí ọlá anímọ̀ nǹkan nǹkan tó ṣe kúrò àti pé wà látàjá tẹ̀sú ẹ má yọjú ẹ má tẹ̀sí gbọ́n tí wọ́n fẹ́ kẹ́ káwọn tó ń sọ̀rọ̀ fẹ́ أبو أنكتي كنا وفاء الكتبي قل سواء كانت الأبواب مغلقة أو مفتوحة وشلا كله أقبل كندو tí wọn bá ti fún wa ní yọ̀ǹda àlàǹfààní àti wọn lè kódà kó má fi yàn bẹ́ẹ̀. tó bá yẹ pé ilé èèyàn wá ń kọ́ ilé tiwa ṣáàtú bá yọ̀ǹda náà àǹfààní pé tó ó dìpẹ́ lórí àwọn tó bá wà nílé tó bá jẹ́ ìyàwó ẹni ni kò láà ní ìdíkà ìyẹ̀dọ́ pé kí ni kàgbà àgbẹ̀gbà yọ̀ǹda torí pé kò sí òhò láàrin ọkùnrin àti ìyàwó ẹ̀ láàrin obìnrin àtọ́kọ ẹ̀ kò sí pé nǹkan jẹ́ ìhòhò láàrin wọn tó ó lè wọlé. àwọn afárá pé tó bá jẹ́ pé inú ilé tán wà yìí ó lábúrò obìnrin àbí ìyá ẹ̀ wà nú àbẹ́ni tí èèwà ti bá tan rárá yóò ṣe kíni kò bá jẹun lẹ́yìn ṣe kíni yóò gbà yọ̀ǹda náà so ó lè bá sọ pé jẹ́ ṣe ká wọlé o bóyá pé aṣàjẹ́ kí wọ́n mọ̀ pé tó òun ti kí wọ́n وليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون شباب قصلا يبي قصة كوا وليس لفاوين البيوت غير مسكونة أو يبين أو ليه فيها متاع لكم تنين كتافة شيء من ليه wọ́lọ́wọ́ yá àlẹ́ ọmọ tùdùn rúgbọ́nà ọba àdékíọ́lá ó ní mọ̀ nípa ìtẹ́ fi hàn àti ìtẹ́ fi pamọ́. àwọn afá àtọ́ ṣàlàyé gẹ́gẹ́ bá ti eh, al-Qurtubi nínú tafsir wọn. wọ́n ní báyà yìí sọ̀kalẹ̀ ìgbà tí àyà ìsọ̀kalẹ̀ gbọ́dọ̀ látẹ̀ kúrò bùrú tán gẹ́gẹ́ rọ̀bù yóò ti gùn bẹ́ẹ̀ gbọ́dọ̀ àwọn létí ṣe lé yín o àgbẹ̀gbẹ̀ sálámù ẹ̀rìgbàyọ̀ndà o. wọ́n lẹ́nìkan wá ní gbogbo tó bá ti dé kódà pé gbélé yẹn ti da horo yóò sálámù bùtù wọ̀ bẹ̀. láyà ẹ̀rìgbà sọ̀kalẹ̀ rárá kì í ṣe gbogbo bíi Imam Qurtubi gbé sábàbù nùzúl àyà yìí pé ìdítà ìsọ̀kalẹ̀ lè kí ṣe gbogbo bí ilé tí ìbá ṣe pé àwọn èèyàn kan ń gbé bẹ́ẹ̀ àwọn àfáwà tó sọ̀rọ̀ méjì pé ilé wo lè yóò gbé tó pé tá à ń pè ní bẹ́ẹ̀ léde lárúbáwá oní tó ó sì ní kí ni onírú ètò ni pé ewu wá nílé táwọn èèyàn gbé àwọn àfáà kan ní pé albuyut almu'adda libuyut àwọn ẹni tó pé wọ́n ṣe é fáwọn èèyàn fáwọn àlejò bóyá nínú ilé ti wá àdúgbò pé àwọn èèyàn kọ́ fúnra wọn gba yàrá ìyàwó àlejò ní mọ̀ gbé bẹ̀ lónìí mo bá láti fún ní ìgbàlá ìlà òkútó ìyàrá tẹ́fẹ́ mọ́ létí lélẹ́ tó kò ẹ kò ní ìdíkó tó wà máa padà gbẹ́jọ kò tó fẹ́ wọlé yìn pẹ̀tò àsìkò tó fẹ́ lò ilé tí ó mọ̀ gbé lélẹ́ àwọn afá kan ní pé ní táyà yìí tó ń sọ lélẹ́ àwọn gbẹ́jọ rárá ó ju eré lọ kódà lára àwọn tó wọ́n gbé níta ta kò sílẹ̀ fàlejò yìí àwọn fanatic funduk àwọn hòtẹ́ẹ̀lì nípìnlẹ̀ nínú eh, ilẹ̀ Islam àwọn èèyàn máa ń nínú Islam lábẹ́wọ́ láwọn hòtẹ́ẹ̀lì wọ́n máa ń kọ́ àwọn hòtẹ́ẹ̀lì yẹn kalẹ̀ pé tó àwọn arìnrìn àjò torí pé tẹ́ẹ̀bà ẹ máa ń ka Quran bá àwọn tó yẹ ka fún zaka wọ́n ní ibùdó tẹ̀bí àwọn tí wọ́n rìnrìn àjò tẹ́gbẹ́ pé owó tán kò sí tí wọ́n sùn kò sí ìdílọ́bẹ̀ tí wọ́n máa ń lo ìjọba Islam ní adéláwọ̀ tó ń sábẹ́ bíríjì torí pé àwọn ilé yẹn àwọn èèyàn kọ̀ kọ́ lẹ̀ ipe tó ẹni tí o bá rí ní sùn kò máa sùn bí báyìí wọ́n ká wọn yẹn lẹ̀ wọ́n fọ́n ní láàbù tabaraka wa ta'ala pé àwọn lẹ́yìn àbálá kọ ṣùgbọ́n akọ̀kọ́ náà bá ní kí ọlá káwọn tí ò rí lé gbé kí wọ́n máa gbé bẹ̀. so ìpìlẹ̀ hòtẹ́ẹ̀lì nínú Islam nílé so táwọn yẹn bá ń bẹ̀rẹ̀ pé ṣáàdì kọ́ hòtẹ́ẹ̀lì bẹ́ẹ̀ ni tó ẹgbẹ́ ìdí tá a fi kọ́ ni pé káwọn tí wọ́n rìn àdúgbò akọ́sẹ́gbẹ̀ẹ́ airport nísìnyí tó ìdí yẹn la fi kọ́ tó kò sí láìpẹ́ tó wá pé ìjìta àdúgbò níbi káwọn yẹn wá wo káwọn yẹn wá ṣe aṣẹ́wó ń bẹ̀ àbí kí wọ́n wá mọ sí bẹ̀ haram ní màjẹ́ kíni ní ọmọ jẹ́ tí o bá yẹn kótó hòtẹ́ẹ̀lì wà ní Saudi Arabia five star hotel wà bẹ̀ bàbá jẹ fẹ́ sí ni gbogbo bàbá yẹn tó ni tí hòtẹ́ẹ̀lì wà ní Saudi Arabia ìpìlẹ̀ hòtẹ́ẹ̀lì kì í ṣe haram in táwọn èèyàn fi ń ṣe nísìnyí ló sọ di kíni ló sọ di haram so tí o bá kábàámú dájọ́ wa lórí abẹ́ ìpín kí ni ẹni kí ló torí ẹ̀ tóbi kọ́ hòtẹ́ẹ̀lì kalẹ̀ kọ́ lọ́ọ́ bá àti ẹ̀fọ́ alágbọ̀nyẹ́sìn sọ wọn sọ pé àwọn hòtẹ́ẹ̀lì yìí náà bùyó tó ń rẹ́nu màkú náà ni wọ́n irú àwọn eléyìí a ní láti gbà yọ̀ǹda torí pé àwọn yìí kò sẹ́ni tó ń gbébẹ̀ nípìnlẹ̀ so èyí tí wọ́n ní pé ká máa ká gbà yọ̀ǹda ni pé tó ká bá lè bọ̀wọ́ pípamọ́ àtàṣírí àwọn tó ń wà nínú ilé ṣùgbọ́n lẹ́nu ẹgbẹ́ tó kò ṣe pé nìkan ló ní àbí akíkí bẹ́ẹ̀ nìkan gbé bẹ́ẹ̀ eléyìí àbùkátà ká gba ìyọ̀ǹda láàrin náà ní ṣọ́ọ̀bù téèyàn kọ kalẹ̀ tó ń tajà àní ló fẹ́ bí tó mùsùlùmí ní lágbájá àtọ́láwá bí ká wọlé rárá ni ò sí ń bẹ̀ ṣọ́ọ̀bù tí wọ́n fi ń ta ọjà tó àní ẹ̀sẹ̀ gba ìyọ̀ǹda àfi tó ẹkún lu ṣọ́ọ̀bù yẹn bí lé nìkan ló kù tó ẹni tí wọ́n fi ń tajà àwọn eléyìí náà wọ́n bọ́ sábẹ́ alàbòyó zero makuna gbogbo àwọn nǹkan yìí ìsìláàmù la kalẹ̀ láti ṣọ́ àpọ́nlé ọmọ èèyàn pé ọmọ èèyàn so ìdígbélé èdè wọn nu Quran àṣẹ nídìí àwọn òfin táwọn èèyàn mú wá tó tó wọ́n mẹ́yìn ìfìlà áfìlẹ̀mù tààrọ̀ ẹni tá a kẹ́ lọ́mẹ́yìn tọ́lọ́ lọ́wọ́ bá ìjọsìn wọn lọ́kọ́ ní karọ́mnà bani adam pé ọmọ èèyàn ti pọ́n wọlé kódà kò ní pẹ́ wọlọ́kọ́ karọ́mnà mùsùlùmí rárá olùwà lọ́kọ́ ní karọ́mnà bani adam nípìnlẹ̀ ọmọ ẹni nǹkan àpọ́nlé lọ́mọ èèyàn jẹ́ so ráìtì sí kó wà private kí ẹ̀ má tójú bọ́lé káàkiri kí ẹ̀ má sọ ìwòyàn káàkiri islam lálẹ́ ìkàlẹ̀ débi bá àrùn sọ́sọ́ àgbẹ̀ tó bá yọjú ilé wa ẹ̀ tó bá yọ ojú wọnú ilé wa táwa lè nǹkan mọ́ lójú tó jẹ́ wa fọ́ tó àjẹbí o <laughs> mi ò mọ tó fi nàìjíríà sọ òṣèré ẹ̀sìn òyìnbó sọ yẹn tó bá wà fún ọdún yìí tó ẹ̀ tó yọjú wọnú lé tí èyí yìí bá fún nígbàdá yẹn ọgbẹ́ yọjú wọnú ọjà ojú ló yọ owó ìpín kọ́ nílẹ̀ nǹkan mọ́ lójú ní ìṣẹ̀rí Islam kò sí ẹ̀bí tíyànjẹ kọ́lọ̀ بسم الله الحمد لله ثم الصلاة والسلام على من لا نبي بعده محمد رسول الله صلوات ربنا والسلام عليه وبعد uh, Allah subhanahu wa ta'ala gave us houses in several verse of the Quran where Allah tells us that the fact that we have a place to live is one of the blessings of Allah subhanahu wa Society frowns at those who do not have homes or roofs above their heads. So Allah says, Wallahu ja'alakum min buyutikum sakan. Allah has made your houses a place of rest, a place of tranquility, and a place where you are protected. Allah subhanahu wa ta'ala, when he was discussing with Adam, and he placed Adam in Jannah, he told him that this Jannah you are in, it is not for you to be hungry, nor thirsty, nor naked, nor for you to be exposed to the elements, sunrise, rain, and so on and so forth. Ulama scholars say that these things represent the basic needs of, of, of, of human beings. Food, water, clothing, and shelter. So, find it in Sufani is the basic needs of every human being. Food, water, clothing, and shelter. And then the shelter here They drew out this from the statement of Allah subhanahu wa ta'ala, you will not be exposed to the elements. So having a house to live is a blessing for Allah from Allah subhanahu wa ta'ala. May Allah not deprive us, deprive, deprive us of such benefit. So that Allah has given this to us as a blessing, He has rules for us, especially rules that protect our privacy even in our homes. There are rules that have to do with seeking permission before entering a home. Are you finding in Quran chapter 24, verses 27, 28, 29. In these three verses, Allah SWT lays out the framework for you coming into people's home. In the first verse, Allah says, يَا أَيَّا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ لَعَلَكُمْ تَذَكَّرُونَ Allah says, it is not allowed, O oh, you believe, do not enter homes that are not your own homes until you have sought permission and you have given it taslim on those in it. This is better for you. Perhaps you would, you would um, um, take admonition. The Messenger of Allah said, if you seek permission three times, you come to the door and you say, Salaam alaikum, should we enter? And there's no response from within. Go to your homes." aláàbò yẹ pé ìdá sáàdàdà àdúkùn sẹ̀láàdàn fàlà yóò zẹ̀rọ̀ if you have sought permission three times and there's no response then you can go some of our scholars extend it also to the use of calling people on phone. if you call a person three times he does not respond he does not pick the call leave him perhaps in a situation that he cannot pick your call and then how is it done somebody once came to the house of the messenger of allah and said should i enter And then the Messenger of Allah told a servant girl or a servant there that go out and teach this mm-hmm. one how to mm-hmm. seek for permission to enter. And he said, tell him, tell him that he should say, Assalamu alaikum, should I enter? After he said, Assalamu alaikum, peace be upon you, you now ask permission, should I enter? This man heard and he said it, and Messenger of Allah said, of course you can enter. When the Messenger also makes the taslim, he does not stand in front of the, of the door. So Messenger of Allah said, Kama Rasulullah in Atalbam. The Messenger of Allah, when it comes to a person's door, he will not stand in front of that door. Rather, he will stand to the left or to the right. Why? Because if you stand in front of the door, you'll be seeing what is happening right there in the, in the house. And especially at this time, there were no curtains or doors to, in, in Arabia then. For islamic Arabia, they didn't have these curtains or doors at their, at their, their doorstep. So he stay to the right or to the left, until they tell you to enter and then you make, you make your entry. And Messenger said, You never do another. You have been told to seek for permission to enter because of what our eyes would see. At times, the individual wants to go and visit, not realizing that we are coming in, especially when we just barging into their homes. Maybe in a situation whereby he does not like, maybe with his wife, maybe with her husband, He may not even be with anybody. He may feel free that I'm in my house and is naked of femininity. So we don't want us to harm the privacy of others. Allah says in the 28th verse of that surah, فَإِنْ لَمْ تَجِدُوا فِيهَا أَحَدٍ It's possible that you come to a person's home and you don't find anybody in it. فَلَا تَدْخُلُوهَا Do not enter حَتَّى يُؤْذَنَ لَكُمْ Until they give you the permission to enter. We are not allowed, even in the absence of that person, we are not allowed to enter a person's home unless you have a prior permission to enter that place. Of course, there are exceptions to the rule. If uh, an armed robber steals something and runs into a place and is being chased by police officers, of course, they can come in. Or we have very strong evidence that yes, in this place, a crime is committed, is about to be committed. Those are exceptions to the rule. But the base rule is that you do not enter a person's house even if he's not there of your sub permission. And this rule, as simple as it is, may even save us from problems. I know of a brother who somebody was somebody was owing him money, and uh, he went there, he went to the house, the woman ran away from the house, he now called the carpenter. Hmm. People do this. He now called the carpenter. Even if you are the landlord, in as much as you have rented that place to that person, he is the owner of that place until he's no longer the, the tenant. Call the carpenter and he nailed He left the place. The woman just went to the police and they arrested him. He had to beg the woman. He got a lawyer. The lawyer told him that it's a bad case. Because the woman said, I put several thousands in that house and then he stole everything. So the lawyer said, How do you defend yourself? At the end of the day, he had to pay the woman who was owing him money. Basic rule of Islam protect us from some of these calamities. Even if the person is not there, do not enter that house. وَإِذَا قِيلَ لَكُمْ ارْجِعُوا And at times he will knock on the door and make the testimony, and the man says, Please go back, don't enter now. Don't take offense. It is within the right of that person to say that I don't want to see you now. Allah says, Farji, oh, if you are told, go back, go back. Huwa azka lakum. This is purer for you. Wallahu bima ta'amaluna alim. And know that if the individual did not know, but you peeped or you spied on that person, know that Allah is aware of what you are doing. In Surah Al-Hujurat, Allah told us, وَلَا تَجَسَّسُوا Do not spy on one another. So Allah says this to warn those who take the opportunity and spy on the people in the home. What about if it's our own house? Are we also to follow the same procedure? No. It's our own house we can enter. This is we enter, we make the clean. However, scholars say if it's our, our wife in that place, we can enter because there is no nudity between us and our spouses whether male or female. However, if it is a stranger or our mother or our sister, we are supposed to also make them know that we are around so that they will dress up and will not meet them in circumstances we do not like. Allah says, ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون. However, what about houses that are they do not have a permanent tenant? And Imam Qurtubi says in his tafsir that this was revealed because a man understood from the two verses that came earlier that even if nobody was living in the home, you must stay there, make it taslim, and seek for uh, permission to enter. And then this verse was revealed that yes, there are certain houses that are not inhabited. They do not have people living in them. These are also exceptions to the rule. So what type of houses are there that we are we have this exception? Some said. Al-Buyut, Al-Mu'azzal Buyut. Houses that are made for our guests, even our own home. That you have a room that guests will stay in. So, and we say, okay, our guests, this is where you are staying. We are assuming that it's detached, it's not part of the, our flat or something like that. So, if we if you have given him permission, he doesn't need to seek our permission all the time because we have given him permission as a guest. Others said, this and other things also البيوت التجارة والخانات al الأسفار So we have hotels built as in early Islam. People built hotels. In fact, oftentimes they build it without seeking to commercialize it. People who travel and come to a place and have no place to stay, in those days in Islamic world, you always find a place to place your head. There's going to be shelter for you. It doesn't commercialize. So the base rule about hotels is that it is permissible unless those ones that are built for prostitution or gambling or the consumption of alcohol, these ones are prohibited. So some scholars say buildings like this also, we do not need to seek permission before we make our entry into them. Or like a person's shop or a supermarket, you don't sit outside and say, Assalamu alaikum, should I enter? No. That will seem somehow. For these houses, they fall under the category of what Allah says, buyutan, buyutan, ghayra maskunatin. In houses that do not have permanent residence or does not have inhabitants, we are not meant to seek for, for permission before we enter. May Allah SWT give us the firm understanding of this. The base rule or the important lesson is to know that some of these rules that people come, out, come, come with now the right to privacy, privacy of your person, privacy of your homes and things like that. All these things have been laid out in Islam centuries, centuries ago. So much so that even if your own child, if, if, you are male and your own child is a female, you cannot kill our children, die, at a particular age you cannot ban for that person. The exception to the rule, if you want to give good to gender is that yes, husbands and wives can wash each other. So that, uh, that is good to gender. But if the boy is mature or the girl is also mature, at that point a male would bat a male and a female would bat a female. And even if a male is bathing a male, the Sharia is very strict. You must cover up the person's nudity. You get a piece of cloth, cover it up. You must even wear gloves so that you do not touch the person's privately directly with your own hand. The Sharia of Islam protects a person's privacy both when the person is alive and when the person is dead. May Allah SWT give us a firm understanding of the deen. Inna wali zalika wal qadr ali. اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رحمة الراحمين ربنا آتنا في دنيا حسنة وفي الآخرة حسنة